ó ń parí lọ náà nìyẹn. mùsùlùmí lélẹ́yìn kò lè jájá mùsùlùmí ni ajáyè sàlágìrì gbàjáyè. ó kù kí n sinmi níbi iṣẹ́ kí n ya wèrè lọ́jà. èmi rèé o. orí yìí burú ni sẹ́yìn mo gbóúnjẹ fún ni. bàbá ti sọ̀rọ̀ báyìí àwọn òjẹ́ níjẹ́ bẹ́ẹ̀ ká jẹ́. oró dá mi ni mo dá ọ ẹni tó fọwọ́ kàn mí báyìí ó kàn jọ̀gbọ̀n. báwo ni mo ṣe máa ralẹ̀ tí ìkọ́ máa máa bẹ̀ mí pé kí fóònù nílẹ̀ mi. ṣé o fẹ́ mọ lo ipò tí màdàmú wà tí ipa ìlera wọn yìí o fẹ́ mọ gba nọ́mbà bàbá jẹ̀bù lọ́wọ́ wọn ó ti sọ màdàmú di wèrè àbí. ẹ bẹ́ẹ̀ sí kọ́kọ́ jí ẹni bá ń po comstad mo pò ẹ mú nígbà tó yẹ tún ní kí n ṣe toasted bread fún yín mo tún ṣèyún náà tún ti jẹ́. ọmọ ọ̀tún èkìtì ni ọ. ọ̀tún ní mìíràn. ọmọ ọ̀tún èkìtì ni ọ èmi lọ máa míyán sọdún. olórí burúkú ń wọ rẹ ó ń wá yẹn kún yẹn ó ń wá yẹn kún rà. báwọn yẹn lọ. wọ́n ti mọ̀ pé ọdún ládé tí mo ṣe tíátà àwọn tó ga ọmọkùnrin tó gùn tó gùn tó fẹ́ gùn tó lé ọmọkùnrin ọ̀tún èkìtì rí o. ìràwọ̀ tó ṣubú lodò ni ó ti ṣègbè hmm. kí ló dé kí ni hùn rẹ rí. mo gbọ́ rí mo ń gbọ́nu rédíò. kádè kú ah! kí ìyá rẹ̀ gan kó tẹ̀lé kò sí ìtọ́kàn mi o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.